الحمد معترف بالأرصاد الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عباد الله نعلم أن الله سبحانه وتعالى أخبرنا في كتابه الكريم عن بغضه لأهل الكبر والفخر قال الله تعالى إن, إن الذين عند ربك لا يستكبرون عن قال تعالى إن الله لا يحب من كان مختالا فقورا وقال تعالى أيضا إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين وقال في موضع آخر عند ثنائه على آه، الملائكة قال إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه ولا يسجدون فقال بأنه سبحانه وتعالى لا يحب كل مختال فخور قال إن الله لا يحب كل مختال فخور فأخبرنا النبي صلى الله عليه وسلم بكلامه الذي رواه الإمام مسلم قال صلى الله عليه وسلم لا يدخل لا يدخل لا يدخل الجنة قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطو الحق وغمط الناس هذا قول فولوما أطوى عليكم كاتب فنوى نبوى محمد صلى الله عليه وسلم كان كما باع رأي النبي والصحابة أتبوبوا أقوم مسلمين قطقتا بلغ ذلك ولا كترنا نكتات يوم القيامة قلت كواكم أمليا نبوى محمد صلى الله عليه وسلم ما يجي يوم القيامة توي بيشي ويوي تقويسي ونالك يا جملة النبي صلى الله عليه وسلم لا يبيات يوم القيامة ربما يلومي لا يوم وقام وعلى يا النبي فأتبع مي أن تبعت على النبي كنا هو أنا أقول هو تبعت على النبي كقايو أنا أقول قايو أشبه بيلو وجاء يكون يوم سما كنا فرع النبي الله قال قل إن كنتم تحبون الله فاتبعوني yuhibbukumullah ọlọ́run bá ní sọ fún wọn pé tó bá jẹ́ fẹ́ràn ọlọ́run bá lóòótọ́ lóòótọ́ ilẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ó dà ẹ̀tún nítorí ẹlẹ́fí ń ṣòwò kọ ọmọ yín ní abdulki nìkan so àwọn tó dáwọn fẹ́ràn nábì sallallahu alaihi wasallam tó dáwọn fẹ́ràn ìdí ní ọ̀sọ̀ muhammad al-awwal muhammad al-sani ó dẹ̀ bá ọmọ ní bóyá muhammad tó fi khalid محمد rabi àti khomi gbogbo àwọn pátá mẹ́mọ́ ní amisu níjà amisu yorùbá ló ń محمد amisu khomi bani pé muhammad محمد muhammad aláwọ̀kọ́ lawal muhammad alawal muhammad rukani khalid rabi tó kó fẹ́ràn nàbì gbogbo eléyìí náà ìfẹ́ ànábì ó lè gbá àwọn èèyàn débẹ̀ láti ṣe ṣùgbọ́n ibi tí ìfẹ́ wà òun ni kéèyàn tẹ̀lé anábọ̀ muhammad sallallahu alayhi wa ẹbọ́lọ́ ọba àlekí ọlá ti pa wá láṣẹ bá a lè ṣe mọ̀ pé tí ẹ̀ bá fẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ bó tẹ̀wọ́ gbà táwọn ní ilé kó lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam yóò gbé dàrú kìyàmà gẹ́gẹ́ bá ṣe ṣe fáwọn kan kọ́lọ́ má ṣe ṣe wá bẹ́ẹ̀ ẹbọ́lọ́ ọba ti sọnù sọ́ọ̀tù ẹ̀ka fún pé àwọn kan yóò o lọ ó lọ sí ti bújáàmù lápẹ̀ẹ́ kò wá mú yìí nìlọrin ibòmí ló mú ó wá ṣe tán wọ́n tún ṣe bújáàmù ní pé kò sáà tó bá wọn ṣe yẹn náà ó ṣàdéwá ló fẹ́ gbàdúnṣà àkúnyàmọ̀ owó pẹ̀sì jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmí lápẹ̀ yàmù wọ́n ni pé ó tó kó wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì tọ́lọ́wọ́ bá tó wá pè ní ọ̀húnfún rọ̀ṣìn ìpẹ́ min anfusikum azizun alayhi ma anittum àwọn ìnira tẹ́ ń rí gbogbo nǹkan tí bá ní lára ó máa ń tóbi lẹ́ ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam láti ipò ọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ́wọ́ bó ànábì ṣàdúrà lọ́dọ̀ ó bẹ̀ lọ́wọ́n bá ń pè kó má pa wá kún kó má pa wá run kó má fìyà jẹ wá gẹ́gbó ìṣe fáwọn tó kọjá kó má ṣe gbá kó má ṣàwà ànábì ó tọrọ lọ́dọ̀ حريص عليكم بالمؤمنين ra'ufur rahim ọlọ́run bá ní ra'ufun ní rahim ni ó láàánú wa ó ní gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ṣe pẹ̀lú wa ó ní rọ́fà pẹ̀lú wa ó ní rahma pẹ̀lú wa anábì iná ni ó wà dídọ́ gbọdọ̀ kìyàmà sallallahu alayhi wa sallam àwọn kan wà tánábì wa máa sọ wọn pé sọ́ṣùkọ̀rọ̀ sọ́ṣùkọ̀rọ̀ sallallahu alaihi wasallam yẹn wá jágbe ma oníkà sí ilẹ̀ kájú tọ̀tàn gbà tó tọ̀tàn lẹ́ṣọ̀ akọ̀ ah, ń pè àwọn àti ń tọ̀tì mọ́sálásí o tó gbé lọ́ba wo kò ní lọ́ba ni òun kàtà àtọ̀ síbẹ̀ wọn sọ àwọn yẹn wá jágbe ma ah, ẹ má jágbe ma allahumma rahamni raham muhammad ọlọ́wọ́ bá kẹ́ni àtànábì ànílùú àtọ́gbé ààrẹ sọlọ́lá ẹ̀fẹ́ ìkẹ́lọ́ ọba tẹ̀jú bá ń lọ wọ àwọn èèyàn náà rí bí nǹkan tó ṣe ò dá ni ànábì fọwọ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn ànábì náà láwọn ayé tó pọ̀ tó pọ̀ tẹ́pọ̀ ti ṣe báyìí fún ah, sọ̀hábà míì náà tó sọ̀rọ̀ lórí wọn táwọn èèyàn wá ń lọ pa wọ́n ń sọ̀rọ̀ lórí wọn tó ń fọwọ́ gbára wọn tọ́jú mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ tó aya rẹ̀ ti wá dẹ́bẹ́ta náà yóò lálàá sí òun o ànábì ó sọ̀rọ̀ sóhun o bàtà nàbì ṣetán ànábì kọ akọ náà ní pé àìrún kò sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ń bẹ̀ tọ́lọ́wọ́ bá nìkan náà máa ń ṣe inú rẹ̀ dùn bí ànábì ògbóhun kò ṣe kankan ṣùgbọ́n tó bá di yàmà kìyàmà ànábì máa mọ̀ sọ̀fà wọn kan pé sọ́ṣkọ̀n sọ́ṣkọ̀n ẹ jìnà sí mi o wọn ni pé ẹ jìnà sí mi gidi ẹ má súnmọ́ ni kí náà ṣe òun náà ní pé bàtà lọ sàn àwọn wí pé ibi tán fi kọ́ máa sì ń àìlè máa ṣe ká tó ṣe kí nígbà àwọn fi tó sí ibi dé fó sọ ibẹ̀ làwọn yóò fi kọmá sí ilẹ̀ fi mọ́ bí ṣe ìtọ́ ní ṣe zayana ó ṣe bí ti fáyà abó fáwọn èèyàn ibi tó bá ní ká ṣe àwọn èèyàn nífẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀wò ó ti ó ti tó báyìí náà gbàdé ipa fẹ́ gba sánmọ́ lọ́dọ̀ ọlọ́run gbàdé ipa fẹ́ di kíní kan àwọn yóò mọ̀ wí ikú ìmọ̀ àti mọ̀ ṣàwádà àwọn nǹkan tí ò dáa ṣùgbọ́n ibi tó bá ní pé ibi báyìí ká dúró sí ibẹ̀ làwọn yóò wá àdì mọ́ kódà èyí tó ní pé lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ní ẹmọ́ tún le láti ṣe ṣùgbọ́n yẹn fẹ́ ṣe bẹ́ẹ̀ nǹkan táwọn ènìyàn ṣe náà nù ẹlòmínú ẹgbà ibi òtá ìbíkọ́ mo dálẹ̀ wọ́n náà ṣàǹṣe wọ́n náà wà promote kankan náà wọ́n náà tó wá rí pé sọ́fùkọ̀ ní ẹ̀jìnà sí ní ẹ̀jìnà sí ní tó ká jìnà sí gbogbo nǹkan tó bá ti ní kò sí lára ẹ̀sìn ká jìnà sí ní gbúdọ̀ ṣé o kò sí tó àyàn ẹ̀rọ nú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá gbẹ̀jẹ̀ o ó lè padà gbá lọ́wọ́ nù kò o tí a bá ṣe ọlọ́wọ́n bá ó dànù ni o ànábì sallallahu alaihi wasallam báyìí mọ̀ pé as-sadiqul ni aṣọ òdodo gbòdodo ni ìtọ́tọ́ náà bí bá ti sọ òdodo ni ìpọ́lọ̀ ọba ìkí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu anábì sallallahu alaihi wasallam jọgbọ́n pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá iṣẹ́ kan táà pa láṣẹ pé kó ṣe àtọwọ́ pé kó ṣe lé ìpele náà dáa ó kàn mú wá ní lórí tiẹ̀ fahuwa radd ní àdá padà fún ní kò ní àdá padà fún pé ìwọ ẹlẹ́gbọ́ mi ti tẹ̀lé ọba transfer ní àbíkí náà fẹ́ ṣe fún ọ̀tọ̀ nìkan tó bí ìmẹ́ ọkọ̀ nìkan tó ń fún wọn bì so àbí ẹ sọ pé kó ṣe kí ní kan wá fún wọn kàn lóhun ò pé lè tún ṣe ju ìbéèrè tó yẹn ti sínkù jù ráwọn béèrè pé wọ́ọ̀tì kí ní kan mo bá tó ó fi wọ́ọ̀tì sílẹ̀ kò tiẹ̀ dáwọ́kọ wọ́ọ̀tì pé kí ní kí ní kan jẹ́ àwọn nǹkan mí ló kàn lọ ń sọ pé ó ń sọ tán àwọn èèyàn góògùn ìjọ tó bá lóun fẹ́ gba rìsọ́ọ̀tù òun pé kí ló ṣe tàtà ya òun ṣẹ̀dá mú kí ló ṣe síbẹ̀ sáwọn ìkú yìí lẹ́bẹ̀ náà lẹni tí ń ṣe bí dáa àdáadáa lẹ́nu ẹ̀sìn kẹtí ò sí ń bẹ̀ àtẹni tí ń ṣe gíná kórópẹ̀ náà kọ́ọ̀sù bà ní wọ́n fi tó ń kọ́ọ̀sù lọ láti jọ tí ń kọ́ọ̀sù náà àmọ́ tó ń lọ ó wá ń ṣe 31st ó wà dáhùn kódà aráta mẹ́ta tó rí kéré tó o ní kí ìgbà tá bá bẹ̀rẹ̀ ohun àṣùbà ló tó jí lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n thirty first olóògùdọ̀ mi sẹ́lú bí ó ti lọ gẹrun gbogbo ògùdọ̀ gbé wọn wọ next year ìwé ṣe ìtọ́ni ṣe máa ń dààmú ọpọlọ àwọn èèyàn tí ó gbàtà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa ọlọ́ọ̀bá alékiọlá náà sọ fún wa alọ́ọ̀bá alékiọlá fún wa ní o nínú Al-Qur'an nípa ìkórira tó ní sí àwọn tó bá ń ṣe gbèrajà àwọn tó máa ń ṣe fáàrí tó máa rí pa àwọn dájọ́ ẹnìkan lọ wọ́n máa rí pa àwọn ṣe gbá àwọn tí ó wà wọn lọ́yẹ káwọn wá máa ṣe kìíní tó òun náà ló ń fẹ́ lómi tí fi ṣe bá dà tí fi jọ́sí fọlọ́wọ́ bá bí jọ́sí ọlọ́wọ́ bá sọ náà Al-Qur'an wípé ọlọ́run ọba inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ọba ló ń fẹ́ràn mukhtal àwọn tó yẹ pé níbi iṣẹ́ wọn níbi ìrìn wọn ìrìn fáàrí iṣẹ́ wọn náà fáàrí gbogbo ẹ̀ náà fi máa ń ṣe wọ́n ríra wọn fakhur ni wọ́n kóhùn dájẹ́ nìkan lọ ó dájẹ́ àwọn lágbájá lọ látòrí pé olówó ni lápẹẹrẹ àbí pé onímọ̀ àbí torí pé ó níyì ni àbí pé ó mọ̀ ọ̀rọ̀ sọ àga yóò tẹ̀ mọ́ tẹlómi gbà ní wọ́n fi wáyé pé gbogbo àwọn olùkọ́ ògbọ́n gbogbo ọdẹ yàrá sọ kò lọ́nà ni wọ́n gbọ́n ni wọ́n ti sọ̀rọ̀ bí kíní báyìí ó lè jẹ́ ẹ̀yìn kọ́tẹ́ ni ẹ̀ náà sọ lòun náà sọ yóò kàn á dín kankan mọ́ ni o ó ti lálàsí kan tó sọ òsì àgbọ̀n tiẹ̀ báyìí wo bí tàbá ní ká sọ kíní kan ló mọ̀ sọ nǹkan mi nǹkan ẹ̀ náà ló máa rìpítì yóò kàn á nǹkan mi àbí kó sọ lọ́nà mi tòtò ipò ń mọ̀ ọ̀rọ̀ sọ ni àbí tó ipò rẹwà ni àbí tó ipò ń kíní kan ni yóò àwọn okòó kíní yẹn òun dàbí kíní

ìjọ ni mùsùlùmí àmọ́ mùsùlùmí tó wà bẹ́ẹ̀ nípa kò mọ́ra mùsùlùmí òun ló lọ gbẹ́yọ̀ àbí kí níta tó máa ń ṣe ni ó ti wò pé ah, ọlọ́wọ́ba nìkan ò ìgbà bá dà yìí àbí kò tí ẹjọ́ ti fọlọ́wọ́ba rárá ọlọ́wọ́ba làwọn tán ṣe láì tán ṣe gbéraga níbi ìgbé ìjọ ti fọlọ́wọ́ba nìkan ọlọ́wọ́ba ní sẹ́dọ̀ olú ní jahannama dáàkiri àìsàn gírí ní àwọ̀ náà jahannama lẹ́ni yẹpẹrẹ ẹni àbùkù ọlọ́run ọba fún wa ní o láwọn ọ̀nà tó pọ̀ ọlọ́run ọba sọ ń bomi ìgbà tí kódà ọlọ́run ọba sọ̀rọ̀ ń pa àwọn nàṣọ́rọ̀ àwọn kristian ọlọ́run ọba àlekè ọlá ní ọlọ́run ọba ní ẹ́ẹ̀rí àwọn tó yẹ pé ọ̀tá wọn lágbára lílẹ̀ bí na amọ̀nù fáwọn tí àwọn mọ̀mí ni àwọn tọ́ta wọn lágbára jò ni àwọn yehudi àwọn jíù ọ̀tá wọn yóò ní agbára láì bọ́jẹ́ ṣe ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a yá kórìíra mùsùlùmí lọ́nà tó ní agbára ọlọ́run wà látẹ̀jìdánà akọ̀ọ́bà mawaddata lilladhina amanu alladhina qalu inna nasara ọ̀rọ̀bà ṣùgbọ́n èyí àwọn kan tí ó fẹ́ràn àwọn náà làwọn nasara christian ní ayé nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí ìfẹ́kùn yíwà tí wọn látọ̀dọ̀ wọn sí àwọn mùsùlùmí òye páwọn náà bẹ́tà ṣùgbọ́n tabakọ̀ fi wé àwọn jíwà àtàwọn ẹlẹ́bọ wọ́n kà ṣe kí ni wọ́n sàn jù wọ́n lọ ọlọ́ni nǹkan tó fà ní pé zálìkà bí anna minhum kìsìsìn wa ruhbana wa annahum la yastakbirun ọlọ́ni torí pé wọ́n ní àwọn àfánú wọn àwọn onímímọ̀ wọ́n wà nù wọn tanímọ̀ taníbá nǹkan tó lọ́wọ́ bá ti fi wáwé wọn pé wa annahum la yastakbirun wọn kì í ṣe gbéraga nǹkan tó fà ní pé ẹni tó bá ń sọ yìí nǹkan tó tí ó fi wá ju ọdún sẹ́lẹ̀ fún tí ó fi wá gbà pé kóhun tẹ̀lé tọ́lọ́wọ́ ọba àbí kóhun tẹ̀lé ta nẹ́bí sọlọ́lọ́ àti kóhun tẹ̀lé ta nẹ́bí sọlọ́lọ́ rẹ̀ sẹ́lẹ̀ ń ló lo ìbò fóun torí pé ìgbéraga ń bẹ lọ́kàn rẹ̀ òun náà lẹ́ẹ̀fi tọ́lọ́ọba àlekẹ́ọ́lá ànẹ́bí sọlọ́lọ́ àti àǹsọ fún wọn pé ẹlòmíì yóò ti máa ṣe ìjọsìn lọ yóò kọ̀kú díẹ̀ tó fi wà jẹ́ náà àbẹ́lòmíì náà yóò ti máa ṣe ìwà tí ó dá lọ díẹ̀ ló kú báyìí kó kú kó kà lọ́wọ́ náà ni ó ti máa ṣe gẹ̀ẹ́sẹ̀ rí yóò kà kú díẹ̀ tó fi kú yóò kà chẹ́ǹgì ẹni tí ń kí wọn tẹ́lẹ̀ kọ́ ló máa ṣètò wa bẹ́ẹ̀ tó bá fi wọn lẹ̀ tó bá fi gbálẹ̀ ó kú díẹ̀ tó ti fi kú àtẹ́rẹ́ títí sàbúrú náà ó ti wá kó sẹ́gun ti lọ́wọ́ gba Islam ó wá kó sẹ́gun ti wọn ẹ̀rọ kan àmọ́ yẹ àwọn ẹlòmíì bẹ̀ ṣèpòjó wà yóò mọ̀ wò pé aburú lélẹ̀ ẹ̀ṣọ́ wa ẹ̀ṣọ́ wa yí padà ó ti ṣe dára láti jẹ́ ẹ̀rọ kúfílẹ̀ kó máa ṣe aburú wá rí pé kó ẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ náà kó mọ̀ pé òun gbádùn aburú òun láyé ní òun tẹ̀ lùlọ ọ̀nà méjì kò rí bẹ́ẹ̀ àwọn afá ṣàlàyé ẹ̀lmọ́ mi kọ́ yé mi ní ẹni ẹ̀ náà tẹ̀ bá lọ bí tẹ́lẹ̀ gbẹ̀gẹ̀ ọlọ́run kan náà là ń sin wàhálà yín sọ́pọ̀ ni alọ́lọ́run bá sọ pé à sẹ́yìn dé àlùkìyàmọ̀ tẹ tẹ̀yìn kan ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ni gbogbo nǹkan tí mo sọ ni àbẹ́yìn wa láyé ànábì ni àwọn nǹkan tó wà lọ́kàn yẹn kódà kó má sọ síta ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ bá tẹ́ ẹ bá bí ìgbà ẹlẹ́mọ̀ pé ìṣẹ́ tó wà lọ́kàn rere tòtò wọ́pọ̀ èèyàn ní máa ṣe dára kọ́lọ́kàn yìí yẹ padà ní dáadáa ní í ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọkàn rẹ̀ náà ní ọkàn gbé kó mẹ́ pátápátá ni sọ̀rọ̀ wọn bá sọ wọn pò ń kórìíra kí ni àwọn onígbèraga ọlọ́wọ́ bá ti inna alladhina inda rabbika la yastakbiruna an ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun ọlọ́rẹ́ ìyànlẹ́bì kó mọ̀ pé àwọn tí ó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àwọn màláíkà sọ àwọn màláíkà wọn àti ṣe gbèrada tọ́lọ́wọ́ bá nǹkan ní sọ́wọ́ tí ó nínú ayàkọ́ annan pé àwọn mẹ́láíkà yóò ويفعلون ما يؤمرون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون gbogbo bàbá pa wọ́n láṣẹ wọn tí yapa ẹ̀ ọlọ́run ní ká gbàgbé ká gbàgbò mí ṣùgbọ́n àwọn èèyàn ọlọ́run ní ká ṣe lè òun ní rárá ilé lówó nǹkan ṣe àfi torí pé lè òjò bá bá ọ̀ka ká ṣe ṣe ìbáwọn bàbá ká ṣe ṣe tó ẹlòmí àìmọ̀ kan ni ó fi ti tẹ́bá tó wá ṣàlàyé kò tó wá nígbà ṣùgbọ́n tí ó bá sí gbéraga lọ́kàn dáadáa yóò tètè wọkàn pẹ̀lú ọ̀rùn ọlọ́ọ̀bá láwọn màláìkà wọn kì í ṣe ìgbéraga sí ọmọ ọlọ́wọ́n ọba wọ́n sì máa ń ṣe gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá bá ṣe kìí tọ́lọ́wọ́n bá pa wọn láṣẹ anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì ṣàlàyé fún wa anábì la aláàbí sallallahu alaihi wasallam ní la yadkhulul janna kò ní wà ìjẹ́nà man kana fi qalbihi ẹni tí bá ń bẹ ní ọkàn máa ń yẹ anybody ẹni tó bá wulẹ̀ kó jẹ́ tó bá jà àti wà nú akọ rẹ̀ kátá dárúkọ yìí man kana fi qalbihi mithqalu dharratin min kibr ìgbéraga bó ti wulẹ̀ kó kéré tó tó bá kọ́ọ̀lá ọjọ́lù ọkùnrin kan wá ní àtọwọ́ yìí ó tóbi lára wọn pé kí ni ìgbéraga gan ẹbí kí ẹ̀mọ́ bèèrè pé a kò ṣe ìgbéraga lélẹ̀ tí mo fẹ́ sọ yìí pé inna rajula yuhibbu an yakuna thawbu hasana ẹni kọ́kọ́ wá ẹni bọ̀dì náà ló fẹ́ kó aṣọ kó wọ̀ kó da aṣọ gidi àgbẹ̀ táwọn náà bá rí ẹ̀tọ́ wọṣọ gidi lẹ́nu tó wọ kíní kan àbí tó wa mọ́tò kan àbí tó wa kíní kan tó ṣàì àwọn èèyàn mọ̀ túmọ̀ sí ìgbéraga ṣé ìyẹn gẹ́gẹ́ náà ń pè ní ìgbéraga wọ́n ànábí wa ṣàlàyé fẹ́ ni gẹ́gẹ́ ni iná sọ ní pé àyẹ́ fẹ́ràn kó máa wọṣọ gidi wà náà lùhùn hasanatan kódà bàtà tó bá wọ̀ ó fẹ́ràn bàtà tó wà òkúrò bàtà tó ti gán bìkan tó ti ṣe tó ti yá bàtà tó lówó láti rà ó ti rà ó lura bàtà gidi bàtà tó dáa kódà ó tún wọ fìlà ló tún wọ̀ ni fìlà tó wà òkè bàtà aago náà àti gan mi àwọn èèyàn láì bọ̀dì ló láì kó máa ṣerú nǹkan báyìí ànábì sallallahu alaihi wasallam inna Allaha jamil ọlọ́wọ́n ọba bá tó rẹwà yẹpa àwọn mẹ́sí jamil ní ọ̀tún sáwọn kan ṣùgbọ́n túmọ̀ náà ní pé kí ni ọba tó rẹwà túmọ̀ náà ni yuhibbul jamal ọlọ́wọ́ bá ti fẹ́ràn ẹwà nǹkan dá ọlọ́wọ́ bá fẹ́ràn ẹ̀ nǹkan wà òkè ọlọ́wọ́ bá fẹ́ràn kódà tó fi dé bí pé tí ẹ bá kọ nǹkan ọlọ́wọ́ bá ní ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́ bá fẹ́ràn tí ẹ bá kọ nǹkan ó mọ nǹkan kó mọ dáadáa nǹkan tó dá ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ẹni tó gbọ́n tó ṣe jẹ́ ọlọ́run bá fẹ́ràn kaba ọlọ́run bá rẹwà ó sì fẹ́ràn ẹwà alkibu nǹkan tá ń pè ní gbèrada òun náà ni bàtò ìlhàkì ọgọ́m tó nà òun náà ni bàtò ìlhàkì kéèyàn máa dá kí náà kó kọ òdodo ó mú òdodo kó a máa fọwọ́ gbàdà nù ó máa ṣe nǹkan rẹ̀ ọlọ́run bá sọ ń pa àwọn kékeré ń pè wọ́n jáhàdú biha wọ́n sàrìkọ̀nẹ́tì ha àǹfóṣòhùn zulman وعلوا ọlọ́ọ̀bá ní fọ́nbù kéfà kẹ́rin àákìbẹ́tul mufsidi wọ́n ni wàjá ṣàdúbíà wọ́n ṣe jùṣúdù nǹkan yẹn jùṣúdù ní pé wọ́n ma torí pọ́mọ̀ nǹkan yẹn wọ́n tó wá ṣe ìgbéraga sí nǹkan yẹn wọ́n gbá wọ́n mọ̀ kó dodo ni bọ́wọ́ pé wo ẹ̀yìn lẹ́ẹ̀ mọ́járí nǹkan dáa bá wọn bàbá náà láàmà ṣe àbí tó gbéṣẹ́ ìlẹ́jẹ́ àtijọ́ òsì kan tó kà wá àbí ṣé àfáwà kan ló sọ kíní àfáwà ló sọ àtijọ́ òun làwó sọ òun làwó tẹ̀lé ó dàtẹ́ ní pé kìíní kan wí kìíní kan sáfà wa ló jà sọ sọ àfáwọn ní lálàfẹ́ àwọn sọ̀hábà ń jẹ àwọn tẹ̀lé náà kò sí kan sátà wọn kó dáa kó jẹ́ pé kò lè sọ ọlọ́ba five minutes twenty nine seconds àwọn tẹ̀lé kò sí kan tó kàn án pẹ̀lú ẹ̀ ẹ̀ tó ló sà sọ pé Abubakar kọ́ ló wà ní kòtòkò lánàbì àwọn tẹ̀lé náà ọlọ́wọ́n bá sọ ibi tó tiẹ̀ lè fílẹ̀ òun náà ní ojú sọ̀rọ̀dà ṣé àfa ọlọ́ta sọ pé kò sínú ẹ̀sìn pé kó ní kálukú máa múra bó ṣe wú ni àwọn oṣù àtẹ̀lé bẹ́ẹ̀ náà gbogbo àwọn nǹkan tó yẹ kó lè sàlẹ̀ ibú lọ́dọ̀ ọlọ́run ọba táwọn èèyàn máa ń dìfẹ́ǹdì lẹ́nu àwọn ọ̀rọ̀ burúkú tó yẹ kó takùtọ̀ ọlọ́run ọba àti tànẹ́bì sallallahu kéèyàn máa fọwọ́ gbá òdodo dànù nǹkan tó mọ̀ wọ́n fọwọ́ gbà ọlọ́wọ́ bá ní pé wọ́n mọ̀ ọkàn wọn sì mọ̀ dáadáa kó dàgbà táwọn náà bá ń ta kò yóò sọ fún jẹ òdodo sì náà sọ ewu àfáwà ló sọ ẹ̀rọ tó kàn wá àbí kí níkan ló sọ àbí nítorí àǹfààní kan tó fẹ́ rí ń bẹ̀ ó wá gbá òdodo dànù ọlọ́wọ́n ní ẹ wá wo ìgbẹ̀yìn àwọn ẹni bú àwọn ẹni burúkú fẹ̀ráùn ọlọ́wọ́ bá tẹ̀rí àtàwọn tó ṣe bẹ́ẹ̀ bíi fẹ̀ráùn tó wù wà burúkú bíi fẹ̀ráùn káwọn kọ́tọ́lọ́wọ́ bá ṣe fún Iblis ìgbàtọ́lọ́wọ́ bá ṣe fún torí kó ṣe gbéraga ìgbàtọ́lọ́wọ́ bá pa aláṣẹ ó wá ń mú àpẹ̀rànjà ó débi láti iná ó dóhun láti di yẹ̀pẹ̀ ó wá ní kí máa kí máa forí balẹ̀ fún kí máa tẹ̀ fún ìgbéraga ló kó bá wọ́n ní pẹ́ni tó bá ń ṣe gbéraga ń tẹ̀ lójú ọ̀nà ṣètọ́ni fànẹ́bí sọ̀rọ̀lọ́ ìṣọ̀rọ̀ wa ní battle happy kí a máa fọwọ́ rọ́ òdodo dání kọ́sọ́pọ̀ alóbóṣe rí ní bọ́lọ̀ ṣe wílé lélẹ́yìí Nabi sallallahu alaihi wasallam ti sọ ni kí a máa fọwọ́ gbadà wagọ́mùtò náà àti kí a máa fojú kéré àwọn èèyàn kó mọ ipò dájú wọn lọ bóyá torí ipò olówó kó mọ ipò dájú wọn lọ bóyá torí ipò onímọ̀ kó mọ ipò dájú wọn lọ bóyá torí pé o ṣáà nímọ̀ náà kíbo kan àwọn kan gidi kátà lè fi ròyìn rẹ ìmọ̀ràn sọ ẹwà òṣègbà òṣàwò fámìlì tó ti wá fámìlì tó ṣe ni tó wá ń fojú kiri àwọn èèyàn láti pọ́ lọ́wọ́n bá kó ìrà kìíní nǹkan bá ní ká máa ṣe gan ṣe ọlọ́run ni a kí wọn pé àyè ẹnìkan lélẹ̀ yàtọ̀ sí mọ́mọ́ pé àyè sí mọ́mọ́ ti kí wọn fún àyè ṣùgbọ́n pé ṣé a máa nǹkan lónìí bí àbí bàbá alágbájá kan lónìí bí kò sí yẹn bẹ́ẹ̀ bàbá alágbájá bá dé kálọ́jú kò sẹ́yìn àyè tí ó bá wà tó bá tábà dé àyè tó bá wà nílẹ̀ tábà wọn mọ́tàlásì náà náà lọ́jọ́ sí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ kẹ́nìkan ṣe gbọ́dọ̀ àdàkẹ́nìkan àdìkẹ́nìkan níbi nìkan nìkan pé àpèpé òun ẹnìkan wà wọn mọ́tàlásì sáfò wá ti pè wá lọ tó sẹ́yìn pé ẹni ìlàjọ gbára wọn lóhùn lánàá tó ìfẹ́ dó sẹ́gbẹ̀ẹ́ ó wá lọ dá tó sẹ́yìn ó kàn ṣeré ni o torí pé màá mà má lọ tò má ò pé sáfò ò jẹ́ kí sáfò yẹn pé wá lọ dó sẹ́yìn yàtọ̀ sí téèyàn bá ráyè tí ó dúró sí má àmọ́ ráyè tó dúró sí torí kó ẹni àbí kinní kan àbò pé ẹni ẹrí bá kan lòṣùwà fẹ́ dó sẹ́gbẹ̀ẹ́ ní wàá mi pé kí àwọn náà wàá máa wá aṣọ tí ó dọ̀tí aṣọ ẹlòmíì wà mọ́sálásí o ọ̀pọ̀ ẹlòmíì aṣọ ọṣẹ pẹ̀sẹ̀ pèkì nínà ló kàn bọ̀ ló kàn bọ̀ wá bẹ́ẹ̀ ló sá wá dúró sẹ́gbẹ̀ẹ́ nìkan òun túmọ̀ pé ó dọ̀tí aṣọ ìyẹn náà ò bá mu pé pò tiẹ̀ gbọdọ̀ wá yàn lára ànábì sallallahu alaihi wasallam ní ti láwọn kan tí ó máa ń hùn gbogbo ẹ̀ká mọ̀ gbọ́ mọ́sálásí so gọ́mùtù náà òun náà ní pé kí èèyàn máa fojú kéré àwọn èèyàn nínú kí ni nǹkan tí ànábi sallallahu alaihi wasallam tó pè ní ìgbéraga ni tó wá dọ̀ wá kájínà sí àwọn wà nǹkan báyìí àwọn wà tọ́lọ́wọ́ bá sọ fún òun fẹ́ràn ẹni tí bá ń ṣe òun ni abẹ́lọ́wọ́n bá dẹ́kẹ́ ọlá kó má ṣe wá ní ẹni tí ó máa da odó lórí ó sì má ṣe wá lẹ́ni tí ó máa ṣe ìgbéga sí àwọn èèyàn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم rẹ́bà ìsọ̀kan àgbẹ̀ ọlọ́run bá lékẹ́ ọlá kó ìrà kí ẹ máa ṣùgbẹ́ àdá ọlọ́run bá ti sọ́nà àwọn ọ̀nà tó pọ̀ nù kọ́ àì tó tá bá sì wòye sí àwọn ìbáàdà ọlọ́run bá ní ká máa ṣe ẹ rí i pé kíní yóò máa fún wa ní sẹ́ǹsì pé ọlọ́run ọba kó ìrà nǹkan kò fẹ́ jẹ́ kí ẹnìkan rò pé òun dájọ́ nìkan lọ torí ẹ̀yẹ̀wọ̀n àsìkò kan náà láàkì o lè sọ pé bí ìwọ jẹ́ bákan àbí torí pé wọ́n ni president àbí torí pé wọ́n ni olùmọ̀ àgbáyé kan àbí torí pé wọ́n ni kinní kan kò wá ní àtúbá ìṣẹ̀ òwò lọ kí kó tó ti pa àwọn èèyàn kí tiwọn àbó lọ dá nǹkan rẹ̀ sí àbó kí tásìkò tó wọlé ń pé kò yẹ ká jọmọ tí òun lásìkò àbọ̀ ní mọ̀ bọ́ọ̀nù oṣù ká gbà ní ìwọ́ wá ní rárá ṣàbán 16 wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ lẹ́bẹ̀ẹ́ ní kàṣímọ́ ń gbà pé ẹ̀pálìjànú ni wọ́n dictate ẹ̀ fóun òun náà sì ti kún sí ìdí lọ́bọ́lọ́wọ́ báyìí wọ́n ní ṣàbá fifteen òun ti bẹ̀rẹ̀ ààwẹ̀ tí wọ́n parí ẹ̀ ọmọdọ́rin fifteen so bàtà àjẹnú gbá òun jẹ òun náà lo ọkọ̀ síbí yóò ṣe pa jẹnu sáà ní bá tiẹ̀ jẹ kò lè wúlò fún rẹ̀ lálẹ́ kìyàmà kò pọ́sibù ọlọ́wọ́ bá ní wàzáàdù ohun ọ̀rọ̀ àpọ̀ ó ń bẹ́ náà àwọn èèyàn tán lọ ìjẹnu ọlọ́wọ́ bá sọ ohun wọ́n ti jìn káà bá sọ ń bẹ́ ń pa ká má sara akẹ́yìn kan bọ́ lọ gbégbé gbígbé fún ọ gbẹ̀gẹ̀ní kan orúkọ ọlọ́wọ́n bá ní yóò àfòrí àlọ́wọ́ parí ẹ̀ yóò àwọn ikú ìkan níbẹ̀rẹ̀ táàgbẹ́lá bá ní kóòtù kò ní mọ̀túnmẹ̀ tó sàní pé orúkọ ọlọ́wọ́n bá orúkọ ọlọ́wọ́n bá ti wá lé láti pè ọlọ́run láwọn orúkọ tó pọ̀ ká pé èyí tí a lè pè ń bẹ̀ kápọ̀ ọlọ́wọ́n bá apọ̀lọ́ àti àlọ́wọ́ ní apọ̀ rahman ni àbí tó rí pé kí nìkan á ní ká lọ ṣe hajj wá òkè ara ah, o tí ó gba alájọ wa rọ síbẹ̀ pé èmi àdúráìbà rẹ̀ náà ọlọ́run tó wúrú dáìbà wá fẹ́ lọ mọ́ta èmi àti dúráìbà mi lájọ àmọ́ ṣe tọ̀wá ọkùnrin ara o ẹ̀yìn àlòwú lọ tó ń wò wà lọ sí sẹ́nìjà àbí kìíní kan àbí kan ṣàbóhun fọ́ọ̀mù kàábà kan àbí kìíní kan kóhun náà tẹ̀ wájú kan tó ń ti máa ṣe sááyù ń bẹ̀ tí ó dàbí sọ̀fà àti mọ́rọ́wà àbí gbogbo nǹkan tó jà ń ṣe bẹ́ẹ̀ kan abóhun fọ́ọ̀mù ẹ̀mí orí pòun lówó wọn ní oríkẹ́ tàbí kíníkà kò sẹ́ni tó lè ṣe rẹ̀ kò sẹ́ni tó lè ṣe rẹ̀ kò tó ní ẹ àmọ́ ẹ̀kọ́ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá pé kí ni kò sí ẹnì kankan tó inna akramakum inda Allahi atqakum ẹni tí ó lápọ̀nlé jù lọ́dọ̀ ni atqakum òun náà ni ẹni tó páyà ọlọ́run ọba àlekẹ́ ọlá jù ẹni tó páyà ẹni tó bá sì níwà anábì sallallahu alaihi wasallam ẹni tí wà rẹ̀ bá ń dàbí làwọn tí ó súnmọ́ wọn lálẹ́ kìyàmà nínú jẹ́nà nínú àlìjẹ́nà ọ̀tọ̀ súnmọ́ anábì sallallahu alaihi wasallam anábì náà hasinukum akhlaqan àwọn tí wà wọn dàbí kò tẹ́ni tí ó rẹ̀ tó nígbè àdánà tí ó lò níwà ṣùgbọ́n kátà ní òkan ṣe ní pé ká máa ma túnmọ̀ ìgbéraga sí nìkan tí ó ṣe gbéraga ẹ̀pọ̀kùnrin sọ fánàbí sallallahu alaihi pé ẹnìkọ̀ọ̀kan wá fẹ́ràn kó mọ́ wọ́ṣọ́ gidi kó mọ ọwọ́ kìíní kan kó wà òkè kí gbogbo ẹ̀ kó dúró dáadáa kó lo pẹ̀tún tó wà òkè ànábì sọ̀rọ̀ ọ̀sọ̀lọ́ ọba jẹ̀mí ni ọba tó rẹwà ni òun náà fẹ́ràn ẹwà gàdá ń gbé ìpín ní ìgbéraga ní kíni battle happy kọ́ sọ kó dodo lélẹ̀ kí wọ́n á dá fún ẹ̀ kó ṣe nǹkan kó má gbà ó sì mọ̀ kó dodo fagọ́mùtò náà kó fojú kéré àwọn èèyàn òkú mọ̀ ló gbà wọn dẹ̀ nípa àwọn eléjì wá níka àwọn olè ṣe níka àwọn eléyìí bákan àbí kó mọ̀ wọ́n kan wọ́n àwọn eléyìí tó bá ń pín owó kó lè kàn wọn àti gbogbo àpá àwọn kan gbé ijọ́ tán pé làákàyè wọn àwọn ló ń bẹ̀rẹ̀ láti wọn gbé kò kẹ́ làákàyè tàkì lára gbogbo kan tí wọ́n sọ ní òlọ pé kó wọn mọ̀ ọ̀rọ̀ sọ ọlọ́wọ́n bá mọ gbogbo àwọn kíní pátápátá àdáwò lọ́wọ́ bá fi ṣe fún yàn ọlọ́wọ́n fa fẹ́ wo bá ṣe máa lò owó ni ìmọ̀ ni ọpọlọ ni wọn àké wọn àkàwé wọn àtẹ́kì níkan ẹtí wo bí tán gbé ó yẹ olófẹ́ abáhàn dì pẹ̀pọ̀ ti lọ́pọ̀ tó ní kìrò bẹ̀ àbẹ́lò míì lóòótẹ́ ẹ̀bá èyí ó ní principle nígbà tí àwọn kìníkà bá ti ń ṣẹlẹ̀ bóyá ó ti ń dépò kan ni ló ní àwọn rules and regulations pé ah, mo ti máa ń ṣe ni àsìkò báyìí lè lè pè ní àsìkò báyìí lè lè ṣe kìníkà ṣùgbọ́n kí lẹ́mẹ́rin kí a máa sẹ́dẹ̀ wọn version jọ tí wọ́n bá ní jẹ̀dì ìyàwó communicated two version àbí kọ́ máa ṣe kì níkà lásìkò kan kó mọ́ tó lásìkò kan ìgbọ́ tí wọ́n bá ní ìdí ẹ̀ ó pè lásìkò tó jìyàn lọ so yóò ní àsìkò yóò ní nǹkan téyàn ó ní o tí ó fi ṣọ́ ọmọlúwàbíyàn àbí tí ó fi fúnyàn náà nísìnyí ó di iṣẹ́ látàárọ̀ ó mọ̀ pásìkò báyìí àti gbàgbọ́gbéyàn ṣọ́ra oríṣi ìtọ́ni lè fi gbàgbọ́ wọlé náà fúnyàn téyàn onímọ̀ pé yàn ti ń ṣe gbéraga tó mọ̀ wò pé òun ẹkùn tó ní kíní ìyàtọ̀ sáwọn èèyàn ẹkùn tó ṣe kíní kan ìyàtọ̀ sáwọn èèyàn wọn náà ní pé kó ní kálukú fi ara wa ńlẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní àwọn mẹ́ta kan wà tó yẹ pé wọn ní ṣe ni wọn ní wọ ọlọ́wọ́ bò ní wò wọn ọlọ́wọ́ bò sì ní ṣíjú àánú wò wọn lọ́dọ̀ gbé dàlùkìyàmù anábì wa ṣàlàyé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àwọn tó ṣe wípé ṣékùn zani aláwọ̀kọ́ òun náà ni àgbàlagbà tí ń ṣe zìnà ó ti dàgbà ó tún wá ń ṣe zìnà so àwọn èèyàn ṣe àìmọye òtẹ́ẹ̀lì ní bí pé àwọn ọkọ̀ yẹn kì ní ẹ̀fún ni ó níbi kàkà kìlọ kí ìkaná àwọn afáwà wọ́n di wọ́n ṣe wá àti ìbẹ̀ náà wá dúró sí àtàrà àwọn èèyàn tán wọlé tán lọ tán bọ̀ ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú àgbàlagbà ni ìbáwò kó bóyá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni gbàgbóyá ń ṣe wọ́n ń ṣe fàtí kan mi àbí wọ́n sáà ní ìkàtà ń ṣe àbí ẹgbẹ́ ni bóyá ó ìlera ó ti ṣe kíní ọlọ́ ìjìnlá wá sí ń bẹ̀rẹ̀ nìkan tí àmì ìjìnlá ilé wá ń ṣe ẹ̀rí ẹni tó ti dàgbà ló fi máa wá gbé mi wá tó fọkàdà gbé wá kan àti gbogbo àṣẹ́mì táwọn èèyàn máa ní kìyàn náà ọlọ́lọ́mọ̀ kan tán máa àwọn kan ní ìfẹ́ gbọ́ tẹ́lẹ̀ mímọ́ sáwọn àgbàlagbà nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe kí ni tọ́lọ́wọ́n bọ̀ ní wò onífojú rẹ̀ wò wọ́n kò sí ní kẹwọn lálùkìyàmà òun náà ní kí ni ṣé kùnzá ní àgbàlagbà tí ń ṣe kí ni wàá ilon mustekbirun àti olóṣì tí ń ṣe ìgbéraga kò ní kankan o ṣùgbọ́n ló ní pọ́lísì jù òun ló ní kinní kan jù òun ló ní gbogbo ẹni tó bá ṣàṣírí nǹkan mí ló máa yóò ṣà ẹ́ẹ̀tì mọ̀ pa ẹni ní ìgbéraga àwọn ẹgbẹ́ ó máa gbéra wọn pẹ̀lú àwọn tilẹ̀ ní ìní àti wọn pọ́lọ́ wí ànábí yóò kó gbà so a yóò tún máa fi dúkẹ́ àwọn èèyàn yóò tún máa ṣe kinní kan so wàá ìlú mùsítẹ́kì àti olóṣì tí máa ń ṣe kinní tí máa ń ṣe ìgbéraga

ànábì ní sọlọ́lọ́ ọ̀sẹ̀ bóòlù ṣe wá bá Musa sọ̀rọ̀ tó kàn fi àwọn kinní kan ìkan ló gbé kinní kan kọ́ tó kà fi wá mọ Musa tí Musa fi wá mọ̀ kọ́ lọ́wọ́ bá ń sọ báyìí àti gbogbo àwọn nǹkan tí ò lọ yẹn bí ọ̀rọ̀ ẹ̀mí ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba tẹ́ báyìí kọjá lọ́dọ̀ ẹwẹ́ ẹni bẹ́ẹ̀ tẹ́ sálámà sí wá pín ìgbàgbà ó sálámà yà mo ti sa sínú ọkàn mi òun náà sọ pé tí nǹkan mọ̀ sí ọ ìwọ́ wá sí ìwé sọ́dọ̀ ọlọ́wọ́n ọba sọ ọlọ́wọ́n ọba ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ gbìdà kéyàmù kò sì ní fọ̀ wọn má kò ní fún wọn kò ní yìn wọn kò ní ṣe kankan kò sì ní wọ̀dọ̀ wọn gan ní wò tánú ìyá ńlá ni wọ́n sì jẹ́ àwọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ fún wa yìí alimamu alimamu Nawawi rahmatullahi alayhi nígbà tí wọ́n ṣàlàyé hadithu yìí nígbẹ́gbẹ́lẹ́ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tàbí lẹ́tọ̀ọ́ sí ìwé ìyàbá yìí wọ́n wá lọ́pẹ́ alkọ́dọ̀ ìyá wọ́n ní nǹkan tó fà ní pé sábàbù annakula wahid minhum gbé ìkánná àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni kọ̀ọ̀kan wọn ìtẹ́ bá wò ṣékùn zani àgbàlagbà tí ṣe dìna àti gini àti ailu mustakbir àti malikun kazzab ọba tí ń parọ́ olórí tẹ́ pé irọ́ ní tiẹ̀ àti ṣe gini kan tàbẹ̀lẹ̀bẹ̀tẹ̀ gini kan from poverty ìyàfi níkan gini kan yáwọn kan náà sì ń kọ́ fún náà àbí àti wá ṣe gini kan sí i tó àbẹ́lómìnà tó pọ̀ ní ìsàwọn èèyàn pé kí ni màá fún yín o ló kọ̀ọ̀kan kan tí agbára rẹ̀ ká tó lóun ló ṣèlú fún wa ni ìṣèlú kọ́ ló lówó kó bá ara ẹni o àti olóṣì náà tó náà ṣe gbéraga alimamu alkọ́dùn ìyáàdì ni nǹkan tó fa tí àwọn ẹni yìí fi lẹ́tọ̀ sí wúyà tó lágbára tó yìí tí ọlọ́run ọba tí anábì dáwó kọ́ mí báyìí òun ni wípé nǹkan tí wọ́n ń ṣe yìí wọn ní bùkátà sí lápẹẹrẹ ẹni tó ti dàgbà àwọn dàwà yìí àwọn nǹkan tí ó pè síbi iṣẹ́ ìrìnà ìyàwó tó ní gánsẹ̀ kò lè mara èsù mama àwọn kìíní ó yẹ kó ti kú lára ẹ̀ kò yẹ kí ó tún máa ṣe irú nǹkan báyẹn má òun ló tó wá ń ṣe gẹ́gẹ́ bí ẹni tí wọ́n sọ fún yín pé òun abẹ́gbàtọ́ fún wọn ní tọ́fọ́ pé ẹ má ṣe nǹkan báyìí ẹ má débi báyìí òun wà mẹ́ ṣùgbọ́n òun náà wá wà náà tó padà débẹ̀ pẹ̀lú àwọn tá sí ìgbẹ̀gbà tó ń sọ nǹkan ẹ̀ fún wọn ẹ pé tí bàbá fẹ́ bá wọn wí pé ah, ṣebí wọ mo ní mi gbọ́ ṣebí wọ wà mẹ́ kódà ìwọ ló tún wà wájú wọn gan mo wọ́pọ̀ pé àkóyà tiẹ̀ ìyẹn ni pé ìyá ẹ̀ ló ṣe rí tó bá jẹ́ bàbá Yorùbá ẹ mọ̀ bí ìyá ó ṣe lágbára tó pípò ń wà mẹ́gbà tán sọ ìyá tí kò wá tó lo ìmọ̀ yẹn ó ṣe yẹ kó lò ó tún fi wá ń dà nǹkan rú ni gbogbo ẹ̀ kó tẹ̀lé tọ́lọ́wọ́n ọba èyí tọ́lọ́wọ́n ọba tábà sọ òun tún fẹ́ fi dàrú ni ànábì tábà sọ yóò tún fẹ́ fi dàrú ni torí pé òun ní mímọ̀ ó tún wá ń ṣe nǹkan burúkú ẹ̀ níyà ìṣe lágbára tó wọ́n nítorí ẹ̀ náà lẹ́yìn yìí àgbàlagbà tí ń ṣe ìrìn àwọn nǹkan tó yẹ kó pè síbi tá a bá ń jí so gẹ́gẹ́ náà láti ń súnmọ́ fún wa àwọn pé ẹnìkan dàgbà àbí kìíní kankọ́ ṣùgbọ́n èyí tó kàn sí wa pẹ́ni tó bá ti dàgbà o ikú tẹ̀ tó ti ṣe kíni ó tún ti súnmọ́ èyí tó ewu bá ti yọ tí wọ́n bá ti tó ọmọ ọdún kan ó ti mọ̀ pé ah, ó tún yàtọ̀ sí eléyìí tọmọ kékeré bá kú gan èyí ó wò pé ah àsìkò yìí kọ́lọ́ ẹ ẹ ṣe sọ pé ó fọjọ́ ọlọ́jọ́ lọ àbí wọ́n dẹ́mi ọmọ ẹlẹ́gbòdò ẹnìkan kan fọjọ́ ọlọ́jọ́ lọ ń kálukú lọ́jọ́ tiẹ̀ ni o ìgbà tó ń gbádùn ẹ̀ ló ń fọjọ́ lọ́jọ́ gbádùn ìgbà tọ́lọ̀ wá mú sọ́lọ̀ rà ló fọjọ́ lọ́jọ́ lọ ara ò lásìkò yẹn bá ti tó ọ̀rọ̀ burúkú ni gbé àtàwọn bá pa lásìkò yẹn yóò padà tẹ̀mí tó jìn ọ̀rọ̀ mu tẹ́sí lànà kòkò rẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí gidi ń pé àsìkò tọ́lọ̀ ọba kọ̀ fún náà àsìkò náà lójúkù tó gbogbo àwọn ẹni wọn níbi gẹ́gẹ́ bí náà lọ́ba kí ló fẹ́ parọ́ so ó ò ní tó wá ń ṣègbéraga kí ló ń ṣègbéraga fún olówó la ò pé máa ń ṣègbéraga tí yóò tún máa sọ fún pé ah, ìgbà tó sọ fún kọ́rùn kó ṣe pẹ̀lẹ́ o kó sì rántí orí tọ́lọ́wọ́ bá ṣe fún o kó má ṣègbéraga o kó má ṣègbá kó má ṣàwò tó yípo olówó olówó náà máa kìlọ̀ fún pé ẹ má ṣègbéraga ẹ̀ra yín lẹ̀ fọlọ́wọ́ ọba o ẹ ṣe gbá ẹ ṣàwò ṣùgbọ́n olùsìn náà mọ̀ sọ fún pé ẹ máa retí àánú ọlọ́wọ́ ọba o ẹ súnmọ́ bàdá ìwọ́gbẹ́lẹ́ mọ́ súnmọ́ bàdá jù tó ká tó wá ní wọ̀gán náà ló tí wọ́n ń ṣe gbà àwọn èèyàn ń ṣe lè ní kò ní kàtà ẹ bá sọ fún pé kó kí òun kò ní kí ẹ bá sọ fún pé kí nìkan kò ní ṣe ẹ bá sọ àwẹ̀ fún kò ní òun náà ló tún mọ sọ wípé sẹ́mọ̀ bàbá ní dandan làwẹ̀ ni ẹnìkan ti sọ bẹ́ẹ̀ ẹ̀ pé àwọn èèyàn ó ní wọ́n kàn mọ́ yí bó bá ṣe wù wọ́n ni àtà tó bá ṣe rò kóun ti kàwé kan ṣe tẹ́nìkò kárí gbogbo òwe tó kà tó gba dókítọ́rẹ́tì náà kò ju Eh, eh, gbogbo nǹkan tó kọ náà gbogbo ẹ̀pátápátá dẹ bá ka gbogbo ó lè ta ìwé mẹ́ta kan lọ àwọn tí ó rẹ pages kan gbogbo yókù bóyá kọ̀ ka jọ́nà kan tí ò ju ten pages lọ àbí twenty pages tó yóò àrí pé ó dà pé òun pé ìbádà yóò lọ mọ́ àbó wọn pé kọ̀ áànù àtàwọn textbook nǹkan ti sọ bẹ́ẹ̀ àtàwọn ẹ̀ ẹ̀ mọ̀ ìwé àwọn ọmọ náà ní mọ̀ kó ti fi mọ́ ọ̀dọ̀ ma sọ pé Kùránì o ó ní Kùránì Bible àti textbook sí yàtọ̀ ń bẹ̀ wọ́n kàn mí kàwọn eléyìí kálíbà máa tẹ̀lé ghana fi fi àwọn nǹkan yẹn tẹ̀lé ń pẹ́ ọlọ́run ọba ló ti wá kíníkà ló ti wá gbogbo àwọn eléyìí ìgbéraga ni sí ọlọ́run ọba àlejò ọlá òfin yẹn jìnnà sí ìgbéraga wo bàjẹ́lá nàbí sallallahu alaihi wasallam ṣàlàyé ẹni tó bá tó wọlé haqqi ọgọ́m tó nàásì òun náà ní wípé ká máa fojú kéré òdodo ká sì máa fojú kí ká máa dá àti ká tún máa fojú kéré àwọn èèyàn èèyàn wọṣọ gidi ó ṣe gbá ó ṣàwo omi ìpè dáadáa èèyàn ni ó mọ̀ fún ara rẹ̀ lọ́kàn rẹ̀ fóun ṣe gbéraga tó bá jẹ́ pé òun èèyàn lè gbéraga àbí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ gbéraga ó sọ̀rọ̀ bá kan ó ṣe kíní kàwá kọ́lá dìfà ìpèjì ara tí pà àrọ́kàn ṣùgbọ́n nǹkan tó sọ yìí tó bá ti ṣe àwọn nǹkan tí a mọ̀ nígbà aṣọ òdodo fún kò gbá onígbéraga ni àmì fojú kéré àwọn èèyàn àtẹni ó ṣe kíní kan bí ara ọ̀rẹ́ mọ́kò wà kí ló fà á mo kàn rí kọjá jẹ́miwá jẹ́mi àtàwọn jọ mọ́ wà pọ̀ ẹjọ́ ṣépọ̀ náà ní rárá o tòótọ́ ipò òun ní ọlá kan ju àwọn ènìyàn lọ tò ká ṣọ́ra fún àwọn nǹkan báyìí ìbẹ̀lẹ̀ wọn balẹ̀ tíọ́lá tó máa ń sọ àwọn èèyàn náà ká sọ lẹ́yìn náà wọ́n máa náà débi pé kẹ́lómi bá mẹ́sẹ̀jì ẹ̀ kò ṣe kankan o yóò rí mẹ́sẹ̀jì ó kàn sílẹ̀ ṣùgbọ́n tẹ́lómi bá mẹ́sẹ̀jì ẹsẹ̀kẹsẹ̀ ni ó fún létí pé àgùdọ̀ ìdílé mẹ́sẹ̀jì àwọn ilé ṣùgbọ́n ìpele ìpele wo ó lè ṣe kíní létà mo lè fún lẹ́sìn létà ó bá àwọn kíní yìí náà ó lè máa dúró pé yàn ń ṣe gbèràgà kí yàn jìnà sí torí kílé tó fún yàn lẹ́sìn láì ṣe kóhun ṣe kankan ṣùgbọ́n tẹ́lómi bá ṣe àbẹ́ lómi pé ẹ̀ ó sáré rìtọ́nù kọlẹ̀ tó bá mẹ́sẹ̀jẹ kódà kó máa sùn tó bá ṣàti orúkọ ẹ̀ ó fún lẹ́sìn ṣùgbọ́n pé kó máa sùn tẹ́lómi mẹ́sẹ̀jẹ ò nígbà ò ní fẹ́ rìpláì ni àbó wò pé kíní kàbí tẹ́lómi pé ọ ìgbà tí wọ́n bá ní ìdí ẹ̀ ló tó pé tó ń bá ṣe fún ọ wà faraya wọ́n yìí ti ṣe fóhun ten times àwọn o ti ṣe lọ́nà tó pọ̀ tó wò jìdọ̀ kọ́ta tí gbogbo àwọn ọrùn kan báyìí kéèyàn náà ṣọ́ra àtàwọn nǹkan ní ìta náà lè mà ó lè máa túmọ̀ pé yàn ṣe gbéraga sí àwọn èèyàn ìbẹ́lẹ̀ ọba àlekẹ́ọ́lá kó má ṣe wá ní onígbéraga orí ẹni tí ìgbéraga bá wà ní ọkàn rẹ̀ dáadáa tí yé kọ á nígbé wa tọ́lọ́wọ́ bá sọ fún wa ní á tí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa kò ló kàn di nǹkan míì torí pé àwọn nǹkan yẹn ti wà ní ọkàn yẹn tẹ́lẹ̀ abẹ́lẹ́ wọn bàjẹ́ kí ọlá kí ó ṣàánú wa ó ran Islam lọ́wọ́ àtàwọn mùsùlùmí ibi tó yà fi ń jẹ àwọn ọmọ ìyá ọkọlọ́ bàjẹ́ kí ọlá kí bá wọn lọ́wọ́ iná wà lè dárí pẹ̀lú kọ́ọ̀dù wà lè وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank